Ọdún ìyára ọmọ aládùn màdé lọ́sìn. ìyẹn tó bá tẹ̀ lánà ẹ̀yin tẹ́ bá ní kíni mọ́kọ́lá àlọ́ ẹ̀ma wò á sì tẹ̀ sí ìlú lọ́la lọ́dún yìí á sì lọ́la ọ̀ wà ní ọ̀la tí mo lọ́mọ́ bá wà ní bàkátà. على الرجل الرجل حاقا يجب أن يكون بعد ذلك ọ̀dà rẹ̀ ti di ìgbà wa. àní ìdí eléyìí lórí ẹgbẹ́ mẹ́ta ni ìyẹn òbí lọ́dọ̀ sọ̀rọ̀ ó dùn wọn lé ju ó dùn wọn jẹ rẹ̀. káwé lọ sàn àwọn lọ wọn lọ. bá a mú yẹn náà tẹ̀ wá sí ó wà ń bẹ̀ ó wà ń bẹ̀. òṣìṣẹ́ náà táyì tó fi kí ọmọ rẹ ká wá lọ lò ní sílẹ̀ òkú rọ̀rọ̀. bàbá ó ti mọ̀ ní ìṣẹ́jẹ́ lára rẹ̀ ni. ẹ̀hẹ́n ẹ̀ṣẹ̀ kí mo retí lọ́rùn. bẹ́ẹ̀ ẹ̀ kọ́kọ́ ní wa bí wọ́n lè ní ìlú kí lọ́ọ́ bá ti dábò lọ́ọ́ rà mí ní ẹ̀rọ bá tún rà mí àwọn ìdí láti gbà fún àwọn àtúntò lọ́dọ̀ lọ́dọ̀ wọn bá tó lọ àwọn bí wọ́n ti ní akẹ́kọ̀ọ́ lórí ti àbá tó ó lọ. náà tọ́lá tó lè máa pẹ̀lú ọgbà ọlọ́run bàbá tọ́lá rẹ̀ bí a á dùn. àmì rẹ̀ àmì kúrò. àwọn abẹ́rẹ́ sọ̀rọ̀ na lọ́la tẹ̀lé ọ̀gọ̀rọ̀ ọlọ́gbọ́dọ̀ mi sọ̀rọ̀. ìgbà náà la kàfíìmù méjì ìlú rẹ̀ lórí yàrá kàfíìmù lọ́dí ọ̀hún ẹ̀ máa bọ̀ ọ̀la sọ̀rọ̀ tó àwọn ha ọlọ́run kọ́ wọlé ayé ìgbẹ̀rẹ̀ ọ̀sán wájú wa. bàbá ti wá kó bẹ́ẹ̀ á ẹni tó tẹ́ pẹ́ àrò. tó wá tún wá di ọjọ́ sunday àwọn abẹ́rẹ́ kíláàsì sẹ́ńtà náà àdìyẹ tó tẹ́ ń tó ilé rẹ̀. ilé rẹ̀ bá bàtà àgbà lọ́wọ́ náà. àwọn ìṣẹ̀yẹ ẹ̀sìn rè àbíjọ́ tí bá sáà bọ̀ láà ẹ̀sìn rẹ̀. ဒီကလာ لا بعون في مطعم الزمان كما حديث من قوة لو لمطعم الزمان Oke, kamu. Itu yang dipakai salam dalam dia dulu itu aja dulu. Tadi makin minggat. Ada yang mengatur. náà ibi tá à ń lọ lónìí wọ́n wá níbi tí wọ́n ti yọ orúkọ tó lájà lè. أعوذ بالله من الشيطان

فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين Atúndá ọpẹ́ fún ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí ọlọ́run ọba ọba tọ́pẹ́ tó fi ọba tọ́pẹ́ yẹ. Ọlọ́run ọba ní ìyá ayé wà lẹ́dún iná àmàlú tí ẹni tẹ́ bá wo kí ní ìdàdà dàrọ̀ jáde ẹni tó mi yìí náà ọlọ́run ìsìláàmù òmìnira àjọ síbẹ̀ náà ẹgbẹ́ ẹ̀kọ́ ìyẹn wá sí ń jẹ́ ohun yìí náà tí wọ́n ti ìsìláàmù lórí síbẹ̀ náà ẹgbẹ́ ẹ̀kọ́ àwọn tí wọ́n wá gba ojúlú ẹ̀ àwọn ni wọ́n padà jẹ́ ní ọlá. ẹ̀yìn ike lẹ́yìn àwọn àyẹn ọwọ́ sọ̀rọ̀ tàwọn ìyàwó síbẹ̀ lábẹ́ fún lẹ́yìn ìyẹn ìgbà tó lọ́wọ́ àwọn sọ̀rọ̀ mi ọ̀dọ̀ àwọn òmí kíínà àti àwọn tí àwọn náà gba òdodo tí àwọn òmí kíínà àná dà àwọn di ya nù ẹ tàbí nígbà wọn ti lòlò tán. eléyà ọmọ wípé gbogbo ọrùn ṣe ṣe sí tó ọba wà gbogbo kó tó wulẹ̀ kó ṣe tọ́ba bẹ níbi ẹyẹ ẹ̀sìn ọlọ́run kọ́ wọn jù. yẹn kò ní ní ìjọba tó ń lọ. torí ìmájì wá dé àwọn aláìmọ̀ kan ti dọ́ní mímà ọ̀ ìmájì. ọlọ́run ya ayọ̀wájà sí iná àmàlú gbogbo ẹ̀yìn ẹni tó gbàgbọ́ lódodo. ìdáná díyà lè sọ láàbì ní yàwó mi lómọ́. bí wọ́n bá pè wọn. lọ́jọ́ jimá ọjọ́ jimá tẹ̀rí ọjọ́ jimá tẹ̀rí ẹ̀sìnkláà ọjọ́ yàtọ̀ ẹ̀rọ tó fi dáyàtọ̀ orúkọ àwọn ọjọ́ gan àárẹ̀ àwọn kan bẹ̀ ní alukura ni síbẹ̀ láyé ẹ̀kọ́. واسألهم عن القرية التي كانت حاضرة البحر يعدون في السبت يستحيون حيتانهم يوم سبتهم شروعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك كذلك نبلوهم بما كانوا يكسبون كما يقول صوت الجاج àbí táwa kì í bí jáde bá wọn ẹ dáhùn ẹsáàmà pé ẹsáàmà ọjọ́ tó jẹ́ sábà sábà ó kọ́ nù tọ́lọ̀ ń fi pè bẹ́ẹ̀ látọ̀dọ̀ ara kò yé mi dúnmọ́ àní tọ́lọ̀ ń fi pè bẹ́ẹ̀ látọ̀dọ̀ ara rẹ̀ ilé jẹ́ wípé àwọn orúkọ míì sí àwọn èèyàn míì sí àwọn ìran míì. tí àwọn ẹlẹ́sìn ní ìpè àwọn ọjọ́ tiwọn àtọ́dà wọn á ní sunday àwọn èèyàn lọ́jọ́ wọn bò rò níjẹ̀bẹ̀ márùndé ojú márùndé mo rò pé àjọ mi yẹ torí àwọn ọjọ́ yẹn ó kọ tí wọ́n sọ wọn má àjọra lọ́rọ̀ bí àmì kò sọ mo ò lẹ́yìn kankan. iná ìwọ́tọ́ ọjọ́ mùsùlùmí náà lóòótọ́ gbọ́dọ̀ ma bá wọn fi àwọn ọjọ́ àárín ọ̀sẹ̀. ní ọjọ́ tí àwọn kan nínú àwọn ní yorùbá lọ́dọ̀ àwọn ní yorùbá tí wọ́n fọ́ ọjọ́ lórúkọ kí ni ọjọ́ ahad àìkú ọjọ́ tí yìí kú kí lọ́ba ní èyí kú jọ́nà ọjọ́ náà làwọn ń ṣe ìjọ pé ìwọ̀n. ọjọ́ náà làwọn máa lọ ilé ìjọsìn sí wọn nítorí bá ọjọ́ àìkú. nítorí pé bàbá abẹ́ lọ bí iṣẹ́ ọjọ́ mọ́ndé làá bẹ̀rẹ̀ ọba pè ní àdé ṣẹ̀ǹkájí owó nù ìjọ mìíràn máa ń jẹ́ bí wọ́n rówó àdé ẹwọ kọkọ yẹn ti báyìí tó owó ó lè fi wọn máa ń bọ ajé òrìṣà fún mi.

ẹtì ọmọ báyìí ẹwú àbòsí àwọn àtọ̀rọ̀ wọn àti ẹ̀jẹ̀ kan láyé àbí kan fi wọn sọ́kàn. lẹ́nu pé ẹ̀rẹ̀ ti gbọ́ lẹ́nu àwọn wa tó ń jẹ́ àjàràdà tó bẹ́ẹ̀ jẹ́ yorùbá dìbò ẹ̀ fún àwọn àgbẹ̀kọ̀ jẹ́ lọ́jọ́ ìbímọ. ẹ wọ́n ti wọn sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan mọ́ wọ́n lọ́wọ́ àbí là ń tàbí lọ́jọ́ ọjà. òtún bá bẹ́ẹ̀ kàn sọ̀rọ̀ kọjọ́ kan jẹ́ ti ọjọ́ kan lónìí ojú kí lébẹ̀ kódà jímọ̀ lónìí jímọ̀ àtẹnìkà àwọn àìsẹ́yẹ ní wọ́n ti sọjọ́ jímọ̀ ẹ bá wọn ẹlẹ́jà ọjọ́ kìíní wọn ọjọ́ jímọ̀ síbẹ̀ náà ayé ẹ̀kọ́ jímọ̀ lónìí jímọ̀ ní kẹ́míkà bí wọ́n fi gbé kalẹ̀ ọjọ́ àlùbáríkà lọ́jọ́ jímọ̀ kìí fi ọjọ́ ẹ díẹ̀ nínú ọ̀lá tí bẹ́ẹ̀ fún jímọ̀ ṣùgbọ́n ká tó máa lọ ọbẹ̀ ọlọ́run ní ìdánú díyà lè sọ̀ láti ní yàwó mèrè tó mú à bí a bá ti pè ń lọ́jọ́ jímà irun tó gbà lérò yẹn irun jímà ni ok tó bá wá rí bẹ́ẹ̀ irun mélòó ni irun jímà sálọ́mọ yẹn ní ẹ̀rọ ń tẹ̀jọ́ rí bàbá wọn ń fún irun jímà. mélòó méjì òsè òsìrà mélòó ẹ ma méjì irun kan la máa ń pè fún jùmọ̀ oníwọ̀n pèlè ayé àná. láyé abúbákiri ẹ ọ̀gá yín láyé ṣùgbọ́n ẹ̀sìn Islam ti padà gbilẹ̀ àwọn ènìyàn ẹ̀sìn tí wọ́n ń lára wọn kò strong bó lè strong mọ́ láyà níbi láyà wà lọ́wọ́ àti láyà wọ́n wọn. ọjà ó ti wá ń kó bá àwọn èèyàn àjẹ̀bọ̀dé àjáde ń àwọn èèyàn mọ̀ tajà lọ mọ̀ tajà ah, bóòlù àwọn yóò ti mọ ọmọ pásítọ̀ ọ̀run ti tó ẹ̀ka àgùntàn gbà náà ọ̀sẹ̀ ìjọ́ da àgùn ojú ọjọ́ náà wọn máa wò ìgbà tí wọn gbajà lọ́wọ́ ojú ọjọ́ ó pè é ìgbà fáwọn èèyàn ni pé a kọ́kọ́ máa pẹ̀lú nǹkan tí wọn bá ti tá a bá ilé pé ẹlẹ́ẹ̀kejì ẹni akọjú ọ̀tajà mọ́ sẹ́mu àti padà dúró ìyẹn ló fà tí Usmanu tó wá dá mi yẹ Usmanu ló ní àgbá mi lẹ̀ ìjà tó tó wá dá lẹ̀ tí ó máa lò ó àwọn tí wọ́n padà ń ṣe lẹ́yìn rẹ̀ àpláì rẹ̀ ó ti àpláì rẹ̀ ẹ̀dá àpòlù tó mọ̀ ẹ̀ wá kọ́mọ̀kọ́mọ̀ dà wà láàmú lórí ọlọ́run. ẹnìyàn mú sọ́dọ̀ tàbí ẹ̀fọn bá gbé lọ ilé ìfẹ́ padà wá bí. òkùnmárù àgbáàmì ẹlẹ́dẹ̀ẹ́dì tó ń dín fún tàbá kọ̀ọ̀kan ọjà yẹn dídì tẹ́ ẹjọ́ mi àwọn ará ọjà wọn lọ pé àwọn tí wọ́n ti ń pin àgbáàmì méjìlá yóò di òní ní ọmọdé láti náà wọlé ìgbẹ́ méjèèjì sọ́jọ́ra wọn ṣé bọ́bú sì ní òkú máa ń lò lálẹ́ lẹ́nu tó bá mú ẹ dáhùn lẹ́yìn nígbà àwọn mọ́sálásí jáde máa ń ṣe pèrè sámọ̀ láti máa ń jẹ kókó bá tí màá mú gàgbó tó bẹ̀rẹ̀ ọ̀tún bá rẹ̀ ẹ̀rì mú ọ̀kọ́ tó èrò kan náà sókè rẹwà àti ẹ̀rọ yẹn tán ẹ̀rì yóò àwọn sọ̀rọ̀ lọ kódà báyìí tó fi sọ̀rọ̀ bí ẹ̀gbọ́n lè ju báyìí tí màá mú ọ̀bì ẹ̀kọ́ tó bá lọ. àdáadáa rẹ̀ ni àtàdálẹ̀ ìdí jẹ́ bẹ̀rẹ̀ sọ́ọ̀dì yẹn tí ń jẹ́ kótópà ilé ìjọ lọ́kọ́ sí yẹn o ṣùgbọ́n àbáànù tí wọ́n ń kì yẹn náà ó náà lẹ́sẹ̀ lọ ìdílé ọ̀mí lẹ́sẹ̀ ńlẹ̀ ni wípé kò sí hájà fún mi tí a bá sọ̀rọ̀ lẹ́yìn wíyà ní gbogbo ẹ̀ ti dá kọ̀ọ̀mọ́ra àwọn yóò mọ̀ sí àdúgbò nígbà sọ̀rọ̀ mi ìyẹn yé wa tòye máa jó yọ wáyé pé ìdánú níyà lè sọ láàásì mílíọ̀nù mẹ́rin ìgbóhùn láàásì tí wọ́n bá ti pè é lọ́jọ́ jimá ẹ̀rí pé nìjà lọ́wọ́ bá pè ó túmọ̀ sí pé ohun rárá lè yóò ti pè é tó agáàmì ìwò ni ọ̀tọ̀ bá ní ìrùkọ́ àjọ mi yé ṣé alákọ̀ọ́kọ́ ní abẹ́lẹ̀ pé ẹlẹ́ẹ̀kejì orí ẹ̀kọ́ torí alákọ̀ọ́kọ́ yẹn wọ́n dá a lẹ̀ nígbà tó ní mọ́síláhà kan tẹ́lẹ̀ kejì àdánù ìgbà tí màmú bá ti borí ní ntàdí kó sára mọ̀ tó irun tí wọ́n lọ pè nígbà yẹn tí wọ́n bá ti pè é fọ̀dáwù ìlànà ìpínlẹ̀ ìlà gbogbo ọ̀yin ẹ̀ máa kọ̀ọ̀sẹ̀. ẹ máa lọ síbi ìrántí gbogbo tẹ̀ ń bá ní ilẹ̀ pàṣẹ. ẹ wá máa lọ síbi ìrántí ọlọ́run ẹ kò ṣẹ̀ṣẹ̀ lọ síbẹ̀ ẹ rí pé sáàyè ọlọ́run bá lò bó pé ní pátá yẹn ẹ dààmú yọ ọkàn kí ẹ ẹ lọ ní pé ẹ máa yára lọ. torí pé àyè yára lọ mọ́sálásí ìbá àbá lọ mọ́sálásí àlejò ni ẹ máa lọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ síbẹ̀ náà bẹ̀rẹ̀ ẹ máa lọ ẹ̀pà ń tẹ̀ ń ṣèkì ọ̀sẹ̀ àwọn ìlà ìdẹ́sẹ̀ ìlà ẹ máa lọ síbi ìrántí ọlọ́run wọ́dà nùyìnláyè ẹ̀pà káràkátà káràkátà oníjẹ́ báyọ̀ owó ṣíṣe ìrọ̀lẹ́ làwọn àbá mi lọ yẹ tí wọ́n bá pè wọ́n ẹlẹ́ẹ̀kejì kan gbogbo owó táwọn èèyàn bá ń fún ṣe ń gbà náà àárọ̀ sáájọ́ mi tẹ́sí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì kí wọ́n yìí máa dájà lọ ọ̀hún torí àti ọlọ́run ti wọ̀ bá wọ́n báyìí sára kàtà ìpínlẹ̀. ọlọ́run á ní báyìí fún. ń àwọn ọmọ ẹ̀dẹ́ ń onímọ̀ wá táìmù yẹn na rà á bọ́ pọ̀ mọ́ wà máa wá sí. ẹ̀rì káwọn ẹlòmí ìjọba ní sọ́ọ̀bù ìjọba gbẹ̀gbẹ̀ nínú àwọn òbí tí wọn bá bẹ̀rẹ̀ ọgọ́mù ní wa dáadáa làwọn sọ. ìjọba kọ́ ìjọba ìgbájú wọn ọwọ́ ní mọ̀ níbi èyí owó. ìjọba tó wá mọ́jà rẹ̀ yóò tún wọn

yóò yóò tún fà wá sẹ́yìn ìṣe káàdùn ní lè parí rẹ̀ mọ́ mo wá òfin mi ṣe ọ òfin ní ọba nǹkan tó wà nínú yẹn torí ọjọ́ ọdínmà yẹn ọjọ́ àmì ọlọ́run ìfàpọ́lẹ̀ àwọn mùsùlùmí nítorí pọ́lọ̀ ń fẹ́ káwọn mùsùlùmí ní àwọn bá mú sábà tó àwọn mùsùlùmí àwọn bá mú sábà tó. ọlọ́run àti yìí ọjọ́ yẹn pàtàkì débi wípé ànábi wa ádámù ọjọ́ ọdún dà bẹ ká sọ̀rọ̀ kan lónìí yẹn sọ àdìsí yẹn ọjọ́ yẹn náà lọ́rọ̀ ní kọ́ wà lìjẹ́nu ọjọ́ wọ̀ ìgbà tí ó tún jáde fún òun bẹ́ẹ̀ ọjọ́ náà nípa àti hadith tí mo ń kà lọ ó wá ní àsìkò gáńgbé lọ́jọ́ júmọ̀ yìí ọlọ́run yìí fi ẹni kan ṣe kò ń gbé ẹkọ́ bí ọlọ́run ọba lálùkò yẹn àbí kọ́ lọ́run ló dàǹkà tó bá sọ̀rọ̀ lọ́dọ̀ yìí ṣé ẹjọ́ ni mo sọ ní. àsìkò wọ́n wá àwọn àbá sọ̀rọ̀ kọ̀kọ̀ lórí rẹ̀ gbére tó dáa tọ́jọ́ gbé ẹni ó gbé wọ̀nyí ó ní pé irú àwọn àsìkò tá a wà ikú tó wọ̀ nírọ̀lẹ́ tọ́jọ́ dímọ̀ tó bá wa dágbére táìmù tí bá ti kù sí dẹ̀dẹ̀ tó yọ̀ dágbére àsìkò kan bẹ́ẹ̀ ní ẹ̀ bá di ọlọ́run ni àwọn àkọ́ ọlámìí àti nǹkan àmì ìta àmọ́ ń ṣe lọ́jọ́ ọdún náà fún torí mo fẹ́ já síra níbi sọ́rọ́ tó dùn mọ́ àlọ́. Ọlọ́run wá ní fàyídá kúndìyàtì sọ̀láàdù. Fàyídá kúndìyàtì sọ̀láàdù fàyín tẹ́sírù fi àrùn wàbẹ̀dáàbù ìrẹ̀lẹ́sàkọ̀lá. واذكروا الله كثيرا لعلكم تفلحون. Ọlọ́run bá a lọ́wọ́ ní pẹ́ fàyídá òbíyájú ìsọ̀láàtì bẹ́ẹ̀ bá wá lọ mọ́ṣáláṣí tẹ̀ kírun tán tí wọ́n bá ti kírun hàn yín tán tẹ̀ parí ìrun ẹ rí i pé ó ti ní ká bá ti bọ̀rọ̀ kápákápá lè jẹ́ síbẹ̀ ní abẹ́kọ̀. tá a bá lọ bẹ́ẹ̀ kápá òwò níta àrò páàrì níbi òwò àárín tó jùlọ. bàbá hmm. eh, mi ẹni ò ti ní ti kàkí lọ. ẹjọ́ bá wà pẹ̀lú mi níta eléyìí tẹ́lẹ̀ bí yẹn bá wáyé àdúgbò máa wọ̀ ọ́n ìgbà ni ẹ̀sìn islamu ni a máa wáyé ẹ̀rì kí ọlọ́run bọ̀ọ̀bà tó dáa rẹ̀ já oníṣẹ́ bá tọ́ dáńpù ẹ lọ bí ìrántí ọlọ́ ẹ kò wó lẹ̀ ṣáájọ́ mi ẹ lọ fi mu tí ẹ mọ̀ pé nígbà tó ti ní á fi owó lẹ̀ ẹlòmíì lè gbọ́ yín láti gbẹ̀ yín pé tá a bá ti lè kírun bí màtá yín gbọ́dọ̀ tó wọ́n gbọ́ mi nílẹ̀ ọlọ́run lọ́pẹ́ tẹ́ bá ti gbọ́ yìí ẹ fi òun ṣe é lẹ̀ ní ìrọ̀bá láyé dé. níbi kọ́dẹ̀ bá dà lọ́lí fáyì òfin tó gbé kalẹ̀ ní ìmọ̀ bóyá ẹjọ́ nǹkan tó ń wù. ọlọ́run á yé wa rí pé kìí ṣe é torí pé ẹ máa sìn kẹ wá má wà ń tẹ́ ẹ̀jẹ̀ mọ́ láyé. ó ní á lè sọ̀ bá ti tán bá ti parí فانتشروا في في الأرض ọlọ́run ní ẹ̀fọn ká lórí ilẹ̀ bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan tí ó ní mọ́sáájú lọ́wọ́ máa gbé ohun ní wájẹ ẹ̀mú lọ ẹ̀yìn ìmú lórí mọ̀ pé kò lè bá sùn láàmú mọ́ láéláé tí àjọ kò tún wọ́n sọ láàrin mọ́ fọ́tì dè ní bẹ́ẹ̀ bá ti kí wọn tán báyìí ẹ fọ́nká bó ṣe ní àwọn fọ́nká kò ní ká máa tẹ̀sí ìlú káàdì rẹ̀ wọ́n ní wọ́n ti tàbú. ọ̀rẹ́ tàbú mi kàwé nígbà. ẹ wá ẹ máa wá nínú ọlá ọlọ́run ẹ wá ń kẹ́ẹ̀jẹ lọ. ẹ̀sìlámù ní ayọ̀lẹ́ bẹ́ẹ̀ bá ti kí wọn jí màá tán ọlọ́run ni yá ẹ wá ba búrú sí àjọ yìí tó jìnnì bẹ́ẹ̀ gbọ́ yìí níbi pé ọlọ́run ti ta bá ti gbọ́rùn ká fi owó lẹ̀ o kò sí ní ká padà mọ́ ṣé mọ́tẹ̀ ń pé ara ilé ti wá sọ̀rọ̀ yìí ọlọ́run ní ẹ̀fọn ká ló lẹ́yìn ẹwà ń jẹ́ ìgbẹ́ ní ẹ̀rọ bá àjọ mi yé wọ́n bí kà mú ọlọ́run ẹ̀ máa wá nínú ọlọ́run lórí sí gbogbo nǹkan aláàjẹ àti nǹkan afẹ́ jẹ́ táàǹtó rẹ̀ ti jìra kìta jìra kìta tí lọ́lọ́ bá ń bọ̀ wá níbẹ̀ lọ́la. ọlọ́ni nínú ọlá ọlọ́ nínú rẹ̀ ni ẹ̀wà mẹ́ ìdúkàgò mi fàgbọ́ ẹ̀ ti jẹ́ rẹ̀. gbọ́dọ̀ àti wá rí ẹ̀rẹ́ ìjókòó tó ń tẹ́lá sí látàárọ̀ sílẹ̀ kó di di ọjọ́ mẹ́ta kó di di ogójì ọ̀rọ̀ kó di di oṣù mẹ́rin. a ọjọ́ ìlú ẹ gbogbo ìbára táwọn ti ara ṣe owó ló dáhùn owó ìrùn gbogbo ìbára ti ara ṣe pátápátá ìrùn nọ́mbà wán ọlọ́dọ̀dọ̀ ọlọ́dọ̀ níbẹ̀ ẹ kí jọ tó ọ̀rọ̀ rẹ̀ ètò lórí gbogbo five minutes fire ọ̀ràn yẹn àwọn tí wọ́n bá kẹ́kọ̀ọ́ débẹ̀ irun lọ́ràn yẹn gbogbo wa síbẹ̀síbẹ̀ ọlọ́ọ̀ni ilẹ̀ bá ti kàn sí ní lọ káwá ń sá lọ bó láti wá lọ kí káwá fẹ́ ṣe bá dà àbí ká sáà lọ fẹ́ ṣe pèsè lójú ọ̀nà wọ́n bá ti pa àwọn tó sọ ẹjọ́ bá yín ẹjọ́ ìwà bá tàkásà lọ kọ́ bá tàkásà lọ tàkásà ara àwọn àlùfáàzù àwọn ẹ̀yàfà ẹjọ́ ìwà bá lọ ẹ bá lọ wọ́n bí ká mú mi fàákọ́ lè yìí á ẹwà lè ṣe nínú ìjẹ̀rù nínú ọlọ́run ọba ẹwà lọ wọ́n bí kò lọ́wọ́ ọlọ́run ẹ̀jẹ̀ máa rántí orúkọ ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ ẹ máa ná di ọlọ́run lọ́pọ̀lọpọ̀ tí ẹ bá ti ń gbìyànjú tẹ́ ẹ̀ ń fi ìjọsìn fọlọ́wọ́ bá sọ́pọ̀tì rẹ̀ làálàá kò tó ó súnmọ́ pé dì rẹ̀ sọ̀rọ̀ ìwà lọ́tọ̀ bá láyé nìkan lọ́wọ́ máa wá ọ̀rá àyè tọ́lọ́ ọwọ́ rẹ̀ bọ̀lẹ̀ tọ́ ọ bá ní tọ́lọ́ nìkan lọ́wọ́ máa ní òníwàntọ́ jẹ láyé ojú rẹ̀ ọ̀pọ̀n ó jẹ̀yà. torí pé tó ọba sọ́ra ó padà tó ń bára ẹ̀sùn ní dandan ní ọba ti gbé àwọn àbára ní wọn gbà àwọn tí wọ́n já síwájú wa ní bára ọ̀nà tọ́mà ọ̀nà má dáadáa ẹni tí òní lọ́mọ tó àwọn èèyàn àwọn èèyàn wá ẹ̀rọ ní nàìjíríà lónìí ta lọ́rọ̀ ọmọ ó lè rọrùn fáwọn olóṣèlú lé o ìyá àbá olóṣèlú pọ̀lọ́ àwọn olóṣèlú gan bá àbáńtìrà ẹlòmíì ti pòjẹ́tì ànádọ́ ọdún mẹ́rin ọwọ́ lẹ́yà. àwọn àwọn àwọn àwọn إليها وتركك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين. أنتم عليك يجي sáàrántí tí wọ́n dáhùn sọ̀rọ̀ sọ́wọ́ lòdì yóò sáàrántí ní bẹ̀rẹ̀ dúrà yìí á lọ sàánù ọ̀ sẹ́rí àwọn akọ́ni kẹ́kọ̀ọ́ àtàwọn àfọ àpọ̀ àtàwọn ìgbàwá bíi náà tó wá ọdún kan ń bẹ ìyàn ó mú ní mọ́tà yìí ṣe gbó ìwáyà ló di wa bọ̀ àwọn ìwáyà ló di wa ó lè wá náà kíra ṣàkàfì káàmù ti jẹyàn tẹnu ẹ máa ti jẹyàn àbùkàbí tó ló mọ̀ ní.

ọwá ọjọ́ kan wá lànà yìí bá ń jẹ kúrò àbá wọ́n fi ọ̀rọ̀ dímà bá ń jẹ kúrò àbá tẹ ẹni ní ní àlọ́ àwọn kan làwọn lọ́mọ ń lò mí wa àwọn rajà láwọn ní sáà. tẹ̀sí sáàmù yàtọ̀ sí ìjà ìjájú àlọ́bí wa jáde owó jẹlé rẹ̀ ìyẹn ti mú ònú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kẹ̀lẹ́jẹ́ àwọn èèyàn gbọ́ wípé àwọn tó lọ ìrìn jọ̀ǹbẹ́rìn láàbẹ̀ nínú ọ̀dọ̀ ìlú Yorùbá wọ́n ti dé o tí àwọn èèyàn ya bọ́ọ̀dà pé ṣé máa ya ara ìdìnnà látòkè lórí ẹgbẹ́ ilé tí ó tó fi pààyàn ó lòdì náà ní wọ́n fi jà nígbà tí wọ́n ya kó mọ́sálásí èèyàn mélòó ló kù àbí ọ̀pẹ̀ nìyẹn aka ọ̀sẹ̀ kàwọn. tẹ̀lé àwọn atọ́sẹ́kù yẹn àwọn abá mi ní láti lè ṣe àwọn méjìlá lọ́sẹ̀kù wọ́n ní tá a bá pé méjìlá àlè bí. torí àwọn lálẹ́ tó ń bọ̀. àwọn ní bẹ́ẹ̀ lọ àwọn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìwọ́n bẹ́ẹ̀ sára ìdíje kákan sọ fún àmì bá mi fa ìdá sọyẹ ṣe dáhùn àdókò mi fún abọ́ lọ sá ní bá gbé lọ sí fún ẹni méjì náà lẹ́yìn láyé mùsùlùmí ó lè fẹ́lẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn bò bàbá bomi náà jẹ fẹ́lẹ́ nínú ọgbẹ́ bá pọ́sí gbogbo ọdún mi dàda tó o jẹ mo ti lẹ́sí ẹni jẹ́ ẹ wá sáfù bẹ́ẹ̀ nìkan lẹ́jẹ̀ mùsùlùmí yóò ní sí mùsùlùmí dàda mi ẹ̀mí náà lè fi jù tó ti ẹnìkan náà yóò ti dàda ní ẹnì ẹ̀rí ìjẹ̀bú pa ẹ̀rí kí mu ṣùgbọ́n àwọn ọmọ ìmú ọdún kí wọ́n jẹ́ olùbá kó bẹ̀ kó bẹ̀ lọ́gbà german deploy german locate german kó bẹ̀ ìlọ́bi yóò tún sùn nílẹ̀ wọ́n débẹ̀ torí tó bá jẹ sí wọn lórí wọ́n lè kọ́ dáa àwọn àtọ̀ wọn kò ń jọ̀dá ẹja dọ̀rọ̀ ọ̀run. tẹwàárí àwọn sọ̀háàbà alẹ́bìí jẹ kútu wà lọ́wọ́ ó nàrú ní á ọjà yìí gbogbo wọn bá yá lọ rẹ̀ bá fà á wà bá mú bá rí àwọn èèyàn kan kọ́lọ̀ ń bá wọn bá ń lo ááyà yìí nígbà tó ń bá wọn àmì wọ́n ní àwọn tí ọmọ pàtàkì ànábì àwọn tí ànábì ń sọ̀rọ̀ lọ́wọ́ tí wọ́n tí wọ́n ya lọ bí o ṣe àwọn tàbí jẹ́ sọ pé káwọn máa bù náà káwọn jù kan bẹ́ẹ̀ mẹ́rin tó ní agbára tí wọ́n fẹ́ ní gbogbo ọwọ́ ọjọ́ kọ́ lónìí. ẹ dàgbà lọ́wọ́ ní báńkà yìí tí a ló gbà lẹ́nu ànábì dàrẹ́ àwọn àwọn láńgbà lùkùránì lágbọ̀dọ̀ tẹ̀lé táwọn sáájú ọ̀la já ni wọ́n ayà rẹ̀ kó nìkan. síbẹ̀ ní ayé ẹ̀kọ́ táwọn abáyárí bí ẹjọ́ ní wọ́n pàtàkì àdójú ìwúsí tẹ̀ fáwọn ibi lọ́kà ó sì mọ̀ pọ́rọ̀ ọlọ́run ó sì bá wọn rí wọn tó fi ilẹ̀ bẹ́ẹ̀ bọ́lọ̀ sí wọn. àwọn èèyàn tó kàn kọ́ lónìí àwọn bàbá àwọn bàbá wọn kọ́ ẹ̀ wọ́n rí lórí tó ti bá a fi kọ́ ẹni tí wá ń yí tàn bàbá rẹ̀ ojú ọ̀sọ̀ yìí jẹ́ àwọn tí wọ́n yí ọ̀rọ̀ ọlọ́run yóò sọ yóò kálábì tì ẹ̀dá kò sí ìpàyà ọlọ́run tó tóbi bẹ́ẹ̀ lára àwọn tàbí àbí ṣé ń bẹ́ẹ̀ àbí òkúrò mẹ́ ìwọ́de ìfọ́ọ̀tù ni wọ́n ti bú tó tún ayé sẹ́ni tí ń bú tó ọlọ́ni wa yé dọ́rọ̀ áwùjíkà ọ̀rọ̀ dání ó wà kókó òde ní kojú bẹ̀. àwọn ahọ́wá ìfọ́tò ìlànà wà dárọ̀ tó kà onímọ̀ ìlú lọ́pọ̀ ìkọ̀ yóò rìn lọ́wọ́ wà nínú ìdárọ̀ wà pọ̀ kọ̀ yóò rọ̀ ọ́ ara níwáyé dáárọ̀ áwọ́díjà àrọ̀ dáánù nígbà tí wọ́n bá rí òwò kan tó dé áwọ̀ tó dé áwọ̀láwà àbí wọ́n rí ohun awẹ́wà kan torí òwò náà ọmọ ya awẹ́wà náà ìlú òun yà bàbá awẹ́wà òun ni ká máa kí jímọ̀ lọ́wọ́ kọ́ lọ́ máa wo bọ́ọ̀lù wọn ni wá sí wọn wọn mọ ẹ wọn nàìjíríà wọn láyé kọ́ lọ ayé tiẹ̀ lọ tòjọ́ bá tún gbé ẹjọ́ ẹjọ́ dànù bá tiẹ̀ lọ. wọn ti tó o bá gbọ́ra ẹ̀ta bẹ́ẹ̀ mẹ́lẹ̀ fà ọ́ lórí ìdọ́gbò ní bàbá ní bẹ̀rẹ̀ náà tí o ní ẹ̀sìn àjọ kan èmi àwọn ẹlẹ́mí bẹ́ẹ̀ ló ti lọ pẹ̀lú àwọn ẹgbẹ́ òbí ti jẹ́ ìdúró lọ́kọ́. ọjọ́ máa jẹ kọ́ rẹ jẹ́ẹ́jẹ́ kọ́ mọ́ ọmọ òbí lọ́wọ́dọ̀ yẹn ti ní kọ́ mọ́ má sí ayé rẹ lọ àwọn tí wọ́n jọjọ́ ń bára àwọn ẹ̀nẹ́jà àwọn ẹ̀nẹ́mọ̀ tí wọ́n tí a ní ẹjọ́ amójútó ọlọ́run sáà máa yẹn ní eré fún wa àwọn tó bá ìsìnyàn abụ bá yìí àti wọn lọ وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها tí wọ́n bá rí òwò àti wọ́n rí awẹ́wà wọ́n rí eré wọ́n wà kálọ̀ rẹ̀ láhùn ní téèyàn máa ń ṣe tí ò yẹn lọ́jọ́ ọlọ́run bá máa ń gbà tó ṣe lọ láhùn. àbá àdéwálé à aláàbìlà àwọn akọ̀wọ̀ bá wà ní amúrọ́dì mo tẹ̀jẹ̀ lẹ́jà fàáyì wà á lè lẹ́ amúrọ́dì mo tẹ̀jẹ̀ lẹ́jà fàáyì. Wàlíhà aláàbì láhàwé akọ̀rọ̀ bá. Wàlíhà aláàbì láhàwé akọ̀rọ̀ bá. وعن الأمراض مرتد الكفر وعن الأمراض مرتد àwọn èèyàn ti fi jẹ ẹ̀kọ́ ojoojúmọ́ dọ́là wẹ́lìhà ń alábìlà àwọn ẹ̀rù ìlà ìlà gbàgbé ìdí mo fẹ́ lò rẹ̀ wẹ́lìhà tẹ̀síkì ìlà kò yẹ nítorí kó ti dàgbàmà rẹ̀ pẹ̀lú kó ti hánú lójó pàwá rẹ̀ lójó pàrà bí làbí rẹ̀ sóyè wọlé àmì aláàbì láwé àmọ́ àni tẹ́tí mú ní gbàgbé à wọlé ọ̀kọ́kọ́ gbàgbé wọn tọ́ ọ̀bá gbàgbé wọn wọ́n mọ ọ̀yà yọ̀kọ̀ra. wọ́n yóò lọ tó ẹsẹ̀ sílẹ̀ àwọn ọ̀gá ẹ̀dì jọmọ ìjó káàkiri olóòtú kò dìbò pé ẹgbẹ́ òfin mọ́. wà á ní ilẹ̀ amúrọ́dì ẹ̀dá mi yẹn lẹ̀ ní mo fẹ́ mú jù lórí àwọn amúrọ́dì pọ̀ mi. tí a bá rí nǹkan tó ní mọ́ tí ó yẹ pàṣẹ kò bá yàrá ìfẹsẹ adó wa wà náà rẹ bóòlù ló tó ń ṣe nǹkan ti kí ọ dà gbàdá rẹ ti bẹ̀rẹ̀ yìí mọ lọ sí kakọrọ àmì kéwú tẹ́lẹ̀ mi nǹkan ń dà ọbẹ ìdà ìgbòrò gbogbo yóò wà kakọrọ àmì ọlá mi ìgbà kéwú ń bá rọ olè lábẹ́ wọn mi ìgbà kéwú ń bá rọ olè olè gbogbo ọdún mẹ́wàá nú àwẹ̀ ọ̀fẹ́ Ah, nǹkan mọ̀ sí ọ. Ṣèmọ̀ pé sí fún wa káàkiri lásìkò ẹwà ní ìgbà tí ọkà tó kù ẹwà ní ìgbà tí ọkà tí ọkà ti lẹ́nu ìgbà tó àlè ìlú àlè. Ìdí wọn kò mójú tó wù bóun ló ń jẹ owó tó pọ̀ jù. Ìní yóò ti gba mẹ́rin ẹni yóò ti dàgbà máa yóò ti gbẹ̀mí ìgbẹ́jẹ́ ní.

ilẹ̀ yìí ha wọ́n ti dàgbére lọ́dọ̀ ni wọ́n kà lọ. wàtárọ̀ tó kà ọ́ ìmá ọ́ àti ànábi ilẹ̀ ní nàró lẹ̀. wọ́n ti ń mú bọ̀ owó ti bá ń sọ fún wọn wípé máa ń ní ìjà láàyè orin tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run wáyé ẹrú nínú àdìláwì wà nínú àdìgbà ọlọ́pàá ó ju eré táwọn èèyàn ń ṣe láyé lọ ó ju òwò táwọn èèyàn ń ṣe tá a bá ń ṣe òwò ọjà ṣùgbọ́n àjọdọ̀ ṣe òwò dàbí ọ̀rọ̀ sára yìí ẹ̀sìn náà tún wá ní ká má ṣe lò gbé eré òfin gbọdọ̀ pọ̀ sí ẹ̀rẹ́ pínpín ẹ̀rẹ́ jẹ́ ìdílé lẹ́yìn ànábà mùsàmù àlẹ́ nìjú wa mọ́tàlá sí táwọn akájì ń kọ́ra àwọn bóun ní ẹ̀jẹ̀ máa ń ta ọ̀pá nínú mọ́sálásí ẹgbẹ́ náà wọ́n jù anábì náà ti wọ̀ kódà wọ́n á yíra mọ́ta anábì tó fẹ́ wọ̀ náà ní ìlú ẹ̀ ti wọ̀ kọ́lá. mọ́nà wa àyíṣà tó ní sá bá kọ́ ni Rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam fọ́sà bá kọ́ kọ́lá anábì ìtura tó fẹ́ rí sàn sẹ́ẹ̀dì mọ́kọ́ máa ń jẹ́ láyíṣà ó ní ó yá àyíṣà jáde kárí kárí ń tẹ̀jà láwọn nígbà tí mo fi eré mọ́lẹ̀ ó ní mo já àyàn mi rẹ̀ ìmọ̀já rẹ̀ ẹ̀ fọ́mọ ẹgbẹ́ mi bàbá ìdí ìdàgbà àná ìdí ìdàgbà fọ́mọ rẹ̀ torí

sáájú ti lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ omi ilẹ̀ tí ó mú lọ́wọ́ lọ́wọ́ ti sáájú ẹ̀ tán anábì wa jalè anábì sọlọ bá wà ní wàlẹ̀ ọ̀tẹ̀ ó ní ha lè yí ibi kí n kà tí wọ́n nílé ìkọjá omi ilẹ̀ tí ò ní dìbò yìí èmi ni mo ẹ̀ka péré náà péré náà péré náà láti má jẹ́ olójú bá ń jẹ́ òdò ọ̀rọ̀ ṣùgbọ́n mọ́ wàá jẹ́ ẹni tí òdò òdò mi àgbélé ọbẹ̀ jábọ̀ lọ ọbẹ̀ jábọ̀ láàárọ̀ ọbẹ̀ jábọ̀ lálẹ́ ọbẹ̀ já ẹ̀ lóru kí ló dé lẹ́yìn ẹ̀yìn ẹlòmíì ṣe nǹkan mi bàdà kò ní kò ní ẹ̀jì kan báyìí bọ́ọ̀lù bá lọ ó rojọ́ ó máa rìn ká sọ fún tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba omi náà olórin ju eré lọ́jà rí wà mìíràn ti dáàrọ̀ bẹ́ẹ̀ ló lórí ìdòwò lọ òun náà lórí ìgbà àánú ọlọ́run tó dìbò lọ ọlọ́run àwọn ìgbé ọ̀rọ̀ àwọn ìgbé ó tóbi lọ́dọ̀ wa ọlọ́run wà lọ́rọ̀ ọ̀yìn lọ́rọ̀ ní abáyé ta ní ọ̀rọ̀ ní lọ́rọ̀ ọlọ́run ló di àtìlẹ́yìn tó lè rọ̀ yà lọ́rọ̀ ọlọ́run wọlé ayé tóbi á sì kí tí ò ní gbẹ̀tù náà wà ọlọ́run ọlọ́run bọ̀rọ̀ àlọ́rọ̀ ẹ̀rọ ọmọ yára ní ìṣẹ̀lẹ̀ káàdì kan bẹ́ẹ̀ ni. báàdì ìṣẹ̀lẹ̀ ìgbìmọ̀ á ti mú bàtí rọ̀ àwọn ẹ̀kọ́ tí ń bẹ́ẹ̀ náà wáyà bá tó tó bá jọjọ tí màmá ti fi lọ torí pé àwọn sọ́là lọ́jọ́ ìgbìmọ̀ ìmáàmù òyìnbí fún wọn wọn ò sì dé mọ́ṣáláṣí sẹ́yìn tí wọ́n wá dé mọ́ṣáláṣí wọ́n wà mọ́ ní náà sílà lọ́dẹ̀ títí tí wọ́n mọ̀ ọ́ ayé ìsìn ìlàrí pé àwọn èèyàn ń gbé mọ́sálásí wọn fún mọ́sálásí sáàsì kò jùmọ̀ bá bẹ̀rẹ̀ tó wọ́n wà ń lọ. tètè wà wò tó wá ní bá ń gbà tètè ẹ fi gbé mọ́sálásí wa mọ́sálásí ní ètò ibẹ̀ ni ó ti jẹun ibẹ̀ ni ó ti jẹ nípa ìgbà táàsì kò rún bá tó ìgbà ní òrìn lọ yóò lọ bẹ́ẹ̀ tọ̀ kò ní bá a. ẹ dàkúnṣe ẹ kí ẹ máa gbé mọ́sálásí ọmọ màbá tó bá dìde eré nọ́mbà wà ní ọmọ kíkù ọmọ dìbẹ́ndà àgbà ọmọ sáìkà àti sábà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ á sáàmú yọmọ wá bo ní ó sáájú tí yóò sáàbò sí níbi ìbò ní ìsáájú tí yóò bí níbi náà. yóò àmọ́ sápá mẹ́yìn ó ti jù báyìí lọ jẹ̀dí ńlọ láà bá a ilé máa tètè lọ sí máa nàpa mi tètè gbogbo ẹni tí ń gbé mọ́tàlájà lẹ́kẹ̀ẹ́ pàápàá ìlú ẹgbẹ́ mọ́ṣáláṣí ní ti ó yẹ kó ju wájú màlá ló bá. mo tún wá máa kọ́ rẹ yìí ẹlòmíì ò bí bá wọ́n fi ẹ wá dákun ọ̀ní máa yàtọ̀ alákòbìnrin tó wà nínú nǹkan tó so má ọ̀rọ̀ ọjọ́ àti ẹ̀rọ díẹ̀ ní ẹ̀ láàrin ìsánù sunna anabi sọlọ wa à ń tó bá kẹrọ ilẹ̀ ìdùnnú kó o tètè yí lọ dìímọ̀ àtàkà kó o tètè. anabi wa muhammad wọn ni ma ní sításítàrà yọ wọlé mọ ẹni tó bá wọ ẹ lọ dìímọ̀ ẹni tó bá tẹkẹ ẹ dábí lóhùn sọ wẹ lóhùn kọ́mà kọ́mà lè nke wee wẹ̀ uwe taa máa wẹ̀ fún jàǹdà ẹ̀yìn fún anábì fún yàn ọ wẹ̀rú wẹ̀ ìwé wee ọ wẹ̀ ṣẹ́ni wọ́n máa wẹ̀ lásán tó máa ọba láàdẹ́ ẹni tó fi rànkúnmíra bàǹtàrà bàǹtà ti ta sọ́dà kọ̀ ti tààrà níwájú ọlọ́ọ̀ni ọba. wà á máa rọ àṣà ilẹ̀ sọ́àtì ti sọ́àtì pààtì ẹni tí wọn bá tètè lọ láàárọ̀ òun náà tètè lọ díẹ̀ ọ̀tí á máa kọ́rọ̀ bàbá kọ̀rọ̀ láàdẹ́ ẹni tó fi máa lù tó fi ti tààrà níwájú. wà á máa rọ àṣà ní sọ́àtì pààtì ẹtọ́ bá yẹ kẹlẹ́ àsìkò ẹlẹ́kẹta tó náà tó sọ́mọ́ ló lọ jẹ pàtà ánàmà àkọ́rọ̀ bàtàrùsàn àkọ́rọ̀ bí ẹni tó fi àjò tó ní òwò dáadáa olùsísàdàkà ládàá rẹ̀ ló gbà. wọ́n máa ń rọ́ àbísà àrọ́ ọ̀dà ẹtọ́ bá yẹ kẹ́ ìgbàgbọ́ tó di àsìkò bí ẹlẹ́kẹrin lòun tó lọ jẹ pàtà ánàmà àkọ́rọ̀ bàtàrùsàn

ìjìmá láti kojú wà ní súnmọ́ gbogbo kú ní ìjìnà kàràkà ọ̀kẹ́ àná máa kọ́rọ̀ bàbá yìí bí ẹni ó fi ẹyin ẹyin wo ẹyin adìẹ ẹ máa wọlé tiẹ ẹ wọlé tiẹ adìẹ náà ẹ wà sí ẹ èèyàn. tó lè gba aládé ẹlẹ́yìn tọ́ba ìwá lọ tí máàmù wá jáde ṣáàdọ̀rọ̀ tó màláì àwọn màláì kan náà di m. wà níbí wọn yẹsùtàmì ẹ̀wọ̀n náà zikr ó wà máa jẹ́jú bí wọ́n mú sọ wọn ní pọ̀ kankan lè pọ̀ fún mi lè jáde ó ti bẹ̀rẹ̀ kó tó bá bá kí òun jọ náà ẹni ó yá ìdè máa dé fún àbí ọ̀yẹ́ ẹ̀ dáhùn ó ti wá jẹ́ kí àwọn bá bẹ̀rẹ̀ ọkùtùbà lóòótọ́ mọ̀kọ́ fẹ́ pọn ní lóòdì wẹ̀ wá ń gàn jímọ̀ ó tún bẹ́ẹ̀ lómi lóòdì jà aṣọ tó wọ̀ sí lóòdì jà àárọ̀ tó fi ń ṣeré pa ọdún àti ó tún wọ̀ àwọn ṣọlá ìdámọ̀ nìbí ọ̀rọ̀ ẹjá tẹ̀síwájú káwá wẹ̀ lọ́dọ̀ jímọ̀ yẹn eléyìí tó gbọ́n wọ̀n jù nínú ọ̀rọ̀ àwọn àfa ni pé wee yan ni léyìí bá wẹ̀ gbogbo ọjọ́ dandan ní kọ̀wé lọ́jọ́ dúró yọjú bọ̀lẹ̀ fìkálù lè jọmọ̀ ọ̀ràn yan ni káwẹ̀ lọ́jọ́ jímọ̀ fẹ́ni tí lọ jímọ̀ sọ̀rọ̀ náà ṣùgbọ́n ẹni tí ó wà jímọ̀ yan ni ìyá omi àti mọ́nà ẹ̀rẹ́mi sọ́lọ̀ lọ́wọ́ àríwá ilẹ̀ ìṣọ̀lọ̀ ó ní ìyọjọ́ jímọ̀ ọ̀ràn àyàn ní mú ìgbẹ́ tó bá ti bàrà lọ. nínú ni táàpọ̀ yín kó oorun pákó bọ́ọ̀ bá ní pákó kó oorun rọ́ọ̀sì òkun wá dà sí ìrẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ lọ́kùn kó mọ̀ níbẹ̀. bóòlù ní ní níbẹ̀ bí ìbá wa níbẹ̀ fún máa lọ lọ́dọ̀ tó ìgbà kò dà kéèyàn máa níbẹ̀ bóòlù ní níbẹ̀ ó mọ̀ tó fi dùn yàn ọba ti rìn pọ̀ ní ìgbà tó fi dùn kọjá kéèyàn máa bí wọ́n ti máa ní ìgbà máa ọjà àbí àrùn gáàjì yọlọ ó mọ ìbùdó tó lọ́wọ́ jáde ó máa ní ìdílé ilé ìwòsàn wọn máa di bíláàkì wọn máa di rẹ́ẹ̀dì lọ́yìn tí wáìtì máa di rẹ́ẹ̀dì mọ́ yẹn ń jì ẹ̀ jẹ́ ìdí máa kọ́lọ̀ àtẹlùmí kọ́lọ̀ wo jẹun látẹ̀lù jẹun èyí ló ti ké ìdí kọ́lọ̀ rẹ̀ yóò wá kàn dá yóò ti yá máa bọ̀ bómi báyìí kájà bẹ́ẹ̀ lórí ìgbà yóò máa fàlà àgbàrá nì ọjà lọ́jọ́ ìbímọ ọmọ pápọ̀ tó wá gbìyànjú nígbẹ̀sí tó dáa tó mọ̀ tó sára máa ní máa fọ yín sábà yẹn lọ kẹ ẹyin rẹ báyìí ẹrù fún ẹnìkan yà sóòrì ní ìjà ìlú ọmọ mi lé ọlọ́run bá lọ. nínú tó yẹ ká mójútó ọlọ́jọ́ ọdí máa máa gbọ́ o oníkẹ́ tó bá tọjọ́ ọdí máa. aṣọ tó bá dáa jù ọ̀kan ní ẹ̀yìn ọmọ àwọ̀ kí n sáré kọ́ ọ̀wọ̀ sùn lọ́mọ lọ́jọ́ ọdún rẹ wọ́n á torí pé nígbà tó wà bíi ọdún mi ó ní ẹ̀wọ̀n nífẹ̀ẹ́ sáìsì rẹ mọ́ kó máa wọ̀ lọ́jọ́ jùmọ̀ mọ̀rọ̀ Muhammad wà ní ẹni ọba wẹ̀ lọ́jọ́ فأحسن غسلا tó sì wẹ̀ dàgbà tó ma bí èsì àwọn àwẹ̀ kájọmí rẹ̀ wàtàkọ́ ìhárọ̀ tó mẹ́ra tó kàlùwàlá فأحسن طهورا طهورا tó sì mara dàgbà wẹlẹ́dìka min ahsani tìyàtì ẹ wò dá tó wá wọ ilé nínú àwọn àgọ́ rẹ̀ tó dáa tó wá wọ̀ tó ti lọ́wọ́. tọ́wà nínú kí ni bóyá tó tẹ́lẹ̀ ìdí jí wọn lọ kí lọ́wọ́ rẹ̀ lè wọ́ ọmọ báyìí tí kò lè wá fún wọn tí kò lè ní wà tó tó ثم أتى الجمعة لا أنا بوال الجمعة na tó wá jima jimá lámbíyá yẹ́bù kò jẹ́ jimá àtàkọ́ máa pariwo kọ́ máa da jimá rú kọ́ máa kéré kò ní sọ́kọ́ wala wọ́n láwùjọ kọ́ mi bẹ́ẹ̀ náà sẹ́yìn kò ní máa láàárín أنا محمد صلى الله عليه وسلم ونقول الله ما بينه وبين الجمعة الأخرى ẹsẹ̀ tó bá já látọ̀dọ̀ jímọ̀ lọ́jọ́ mi ẹjọ́ jímọ̀ mi ti bọ̀ ọlọ́run sàkórí yẹn lórí kọ ọ̀kan mọ́ lálá òwò amúfẹ́ bí mo lọ sùn ẹ̀ ò mọ́ para lọ sùn ọ̀rọ̀ pé ẹ kó ní ìgbà tí mo ẹ bá ti lọ sùn ọwọ́ rẹ̀ tó ń kó tó wá para bá kú àwọn obìnrin náà bá ti ké lọ sùn abẹ́rùn. ọkùnrin jíjẹ á ń para lọ lọ́yà lẹ́nu ọkùnrin náà tó ń lọ bá dára para padà yíwò ọlọ́run ti akọ ẹ wá ẹjẹ mẹlẹ yìí fún nínú àwọn tí ah, wá bò láti bá náà yìí sáà nù náà yìí báyìí òṣìṣẹ́ ti ya ìyá bá ń lèyà omi ìjọba àkọ́jà aṣọ ọjọ́ jimá rà lọ́tọ̀ lọ́jọ́ mọ̀ ní kíkara lọ́jọ́ bí ọjà ọbẹ̀ alẹ̀ wáyé. torí pé anabi muhammad sọlọ́wọ́ nínú hadith tí màmá wa aisha gbà ó ní máa ara àdìkù ìwádìí rẹ̀ sáà dànù ayé ìjẹ́kẹ̀dọ̀ àtàwọn báyìí ní.

ọlọ́run láì tó bẹ̀rẹ̀ gba àdúrà wa lóṣù onírà nàìjíríà bójú ilẹ̀ oní tó bójú ilẹ̀ fún mi tó ọlọ́run mọ́jọ jẹ́ pé ìpín tiwa nínú ìnira ọlọ́run mọ́jọ pọ̀ jù jẹjẹ eléyìí ti ń bẹ lọ́dọ̀ wa tí o dùnmọ̀ ọlọ́run bá a gbé epo ọlọ́run ayé tó bẹ̀rẹ̀ bá a gbé epo bá a fi rọrùn bùkátà wa pọ̀ ní òsì yìí ya ọlọ́run láì tó bẹ̀rẹ̀ bá a bí ya rẹ̀ ọlọ́run láì tó bẹ̀rẹ̀ bá a bí ya rẹ̀ ọlọ́run láì tó bẹ̀rẹ̀ á fi sí ọ̀rọ̀ táà dáa ní máa wó àwọn ìdìbò kàkà tó jẹ ọlọ́run bá kó sí fún wa ọlọ́run kọ́ wọlé àti ìwẹ̀ kó sí fún wa ó tàwa náà lọ́lọ́wọ́ táwọn èèyàn máa tọrọ lọ́wọ́ ẹ̀ ọlọ́run ti wá lẹ́nu tí ó máa tọrọ ká ìmà ìmà ìmà ìmà ọlọ́run fún wa mú ìmẹ̀ ọlọ́run tó fún wa bọ̀ ìmọ̀ àtàyé ọlọ́run wọlé àti ìwẹ̀ nítorí wọ́n là sí ojú olórí fún wa ọlọ́run bá là wọ́n lórí ẹni orí rẹ̀ bá là ọlọ́run níjọ́ yá wèrè torí ẹ̀yàn tó máa ń yan fún dáàdù aláwọ̀ yẹn ti dàrú afọlọ́mọdé ni wọ́n dàrú o afọlọ́mọdé ni wọ́n dàrú o gbogbo pẹ́pẹ́ fúru wa nínú ọ̀rọ̀mọdé ni ọlọ́run gbà á ṣe àwọn ọmọ wa ní ìṣòro fún wa ọlọ́run tó dáàbò tó bàbá àti ọlọ́run tó ṣe fún wa lọ́kọ́ bọ̀ ara ti lè kọ́kọ́ àánú wa àbí ọ̀ ọ̀dọ̀ rẹ lẹ́ni gbogbo wa ọlọ́run jẹ́ mi wọ́n gùn lórí dáná ọlọ́run náà kàn ti bá wa fàánú wa o nínú tó yẹ ká máa ṣe lọ́jọ́ bí wọn bó ọba jí ṣe àsìkò wà bí n bá ti dákẹ́ yìí ó dà ká máa pa sọ́ọ̀kì ká ìyẹn ló lálàáfíà nínú ọ̀rọ̀ àwọn wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ hadithi ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ so ó dáa púpọ̀ ká máa kà lọ́jọ́ sí bọ́ àwọn abẹ́yìn náà sọ pé hadithi káka lọ́jọ́ júmọ̀ lálàáfíà wọ́n ní káàdì kan lọ́sẹ̀ tó tó pa àkàkà lọ́sẹ̀ ọ̀sẹ̀ tá a bá ti lọ́sẹ̀ yóò mú bọ́ bá lọ́jọ́ tó mi nínú nǹkan tó yẹ ká mójútó lọ́jọ́ jùmọ̀ nípa ayé òní tó yẹ ká máa sọ̀tà láti tọ́ pọ́ fánàbọ̀ Muhammad اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بعد عليك هذا صلى الله عليه وسلم